أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته adá ọpẹ́ fún ọlọ́run ọba ọba tí ó ṣe ìpàdé wọn ní ìrọ̀rùn ní dídí àsìkò yìí láti ka síra tó ń ṣàlàyé nípa gbogbo àwọn nǹkan tí ó lè ba yíyan jẹ́ àti àkèyàmà kí nǹkan náà òun náà ni <clears throat> ìṣe ẹbọ pẹ̀lú ọlọ́run ọba nǹkan tí ó ba èèyàn jẹ́ ni tó sì ba àlùkìyámẹ́yàn jẹ́. sheikh muhammad ibn abdulwahab rahimahullah wọ́n ṣe àwọn àlàyé sínú tíra fatih majid tí a ń kà yìí tọ́jú ìṣàlẹ̀ kìtàbí tawhid àwọn oríṣiríṣi àwọn ọ̀nà tí mùsùlùmí ń gbà ṣe ẹbọ pẹ̀lú ọlọ́run ọba nínú báàbù tí a wà òun náà ni báàbù báàbù mílẹ̀ ṣíríkì lóbsílẹ̀ xalàkọ́ bulkhoy wọnà wíhìmá lórúkọ ìlbẹ̀lẹ́ yìí áwùdá fúnì. ipe nínú nǹkan tó jẹ́ ẹbọ òun náà ni kí èèyàn tó fi nǹkan kan kọ́ ara ó ṣe mára ọlọ́mọ́ra alùpàyè alḥalakọ̀ nǹkan tí ó ṣe rúdúrú àwọn ìlẹ̀kọ̀yè àbí nǹkan kan bíi òwú lẹ́rọ̀fọ̀ ìlbẹ̀lẹ́ wàgbọ́ ìrì àbí nǹkan mìíràn ti ẹ̀sùn kúra lẹ́rọ̀fọ̀ ìlbẹ̀lẹ́ yìí nítorí kí àtàwọn bá lè kú ó áwòdà fọ̀rí àbí kó lè bá a lé kó lè bá a lé dáàbò bo aburú kọ́mọ́ báyà. àwọn kan ayé alukur'an níjẹjọ tí sheikh muhammed bin abdulrahman tó fi ṣe àkọ́kọ́ ẹ̀ ní. àmọ́bi tí a ti bẹ̀rẹ̀ ní òní òun náà ni ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì tí sheikh tí wọ́n mú wá rahimahullah. هنا لحديث عمران بن حسين رضي الله عنه قال بسم الله الرحيم قال المصنف رحمه الله تعالى عن عمران بن حسين رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم رأى رجلا بيده ألقى بيده ألقى بيده ألقى من صبح فقال ما هذا؟ قال من الواهنة فقال انزعه فإنها لا تنزيبك إلا وحده فإنك لو مت وهي عليك ما أفلحت أبدا رواه أحمد بسند لا بأس به قوله قال الإمام أحمد قال الإمام أحمد حدثنا خلف بن الوليد حدثنا المبارك عن الحسن قال أخبرني عمران بن حسين أن النبي صلى الله عليه وسلم أبصر أبصر على رجل حلقة قال أراها من صف قال ويحك ما هذه قال من الوافدة قال إما إنها لا تزيدك إلا وحنا إن بدعا عنك فإنك لو مت وهي عليك ما أفلحت أبدا رواه ابن حبان بصريحه وقال فإنك إن مت وقلت إليها والحاكم وقال صحيح الإسناد وأقره الذهبي وقال الحاكم أكثر مسايخنا على أن الحسن سمع من وقوله في الإسناد أخبرني عمران يدل على ذلك. نعم. شيخ الإسلام محمد بن عبد الوهاب رحمه الله ẹ̀rí ẹlẹ́kejì tí باب mú kò dáa kí wọn máa ṣe nǹkan mọ́ra kí wọn máa sókọ́ kí wọn máa sórọ̀ àwọn oríṣiríṣi gbogbo àwọn nǹkan tí àwọn náà máa pàwọn èèyàn máa ń sọ. Imran bin Hussein òun ni ó gba hadithi yìí ó ní àná nàbíyà sallallahu alaihi wasallam ra'a fi yadihi halaqa min sufrin ní anabi sallallahu alaihi wasallam ó rí kinní kan tó ṣe rúgudo ní ọwọ́ ọ̀hún mẹ̀sùnfúnrin kódà bíi àwọn irin pupa irin yẹ́lò náà ni wọ́n fi ṣe bí òkà táwọn náà máa ń sọ nísìnyí òkà bàbà tí wọn kó òkà kẹfẹ tí wọn pè ní òkà kúsanrín òkà kẹfẹ máa ń pè ní òkà bàbà tó ọ̀kaidẹ ẹ̀hẹ́n gbogbo àwọn nǹkan wọ̀nyí sófòrò kí dẹ́wà ní sófòrò wọn ọ̀kaidẹ ni wọ́n fi ṣe wọn anabi gbàtà anabi ó ní anabi rẹ lọ́wọ́ wọn faqal anabi wa ni ma adhihi kí ló ń fẹlẹ́ yìí ṣe. qal imran ló dá anabi lóhùn pé min alwahina. ara mi máa ń ẹ̀rì pé irun rẹ̀ mi ni irun rẹ̀ mi iná ni mo fi lọ fi kíní ha fa kíní ọwọ́ rẹ̀ o ó ká bàbá tó fi sọ́wọ́ yìí fa anabi ní sórí ń tọ́ lọ lè e fi sọ́wọ́ yìí yóò jẹ́ kọ́ máa rẹ̀ ọ́ sí ni kò ní lékùn kankan fún ọ ju pé ara rẹ̀ ó tún máa wù ni anabi ní wá kọ́ wà ìnáka dájúdájú jẹ́ ọ lójú yẹni fa ìnáka làwọn mẹ́ta ju tó bẹ́ẹ̀ lé kú wà ìyá àlẹ́ tó o sì lo ká bàbá yìí tí ń bẹ lọ́wọ́ rẹ tó o fi kú náà ni àbí kejì ẹ̀ ṣe òka o lò gẹ́gẹ́ bí ẹgbà ìtàmọ̀sọ kọ́wọ́ àbí kéré òwú ìtàmọ̀sọ mọ́wọ́ ọ̀sán lò mọ́wọ́ bẹ́ẹ̀ àbúbi fún apá anábìrin tó fi lè kú bẹ́ẹ̀ wàhíyà ẹlẹ́yìnká tí kìíní sì wà lára rẹ̀ anabi ni ma afulahata abadan kò lè là láyé láyé níwájú ọlọ́run anabi tó fi abadan kún ke o lè là o lè rí àlìjẹ́nà lọ́dọ̀ ọlọ́run tó bí pẹ̀lú hadith tanka yìí tó ń kálukú wa náà tẹ́tíra lọ́wọ́ tó yẹ kí ó kò ní bóyá wọ́n kàn sọ̀tàn fẹ́ ni tíra là ń kà o hadith anabi sì ni hadith tanka lẹ́yìn náà tó bá fẹ́ tírèsì hadith yìí rawahu al-imam ahmed tábàrọ̀ léwọ́nù musnad imam ahmed àbá hadith yìí ń bẹ́ẹ̀ bi sanadin la ba'sa bihi pẹ̀lú sanad tó kó lálàáfíà ni al-imam ahmed àwọn tó wá mú wá bá mi wọ́n ní haddathana xalaf kọlaf bin al-walid. حدثنا المبارك عن الحسن قال أخبرني عمران بن حسين حسن بصري أني عمران بن حسين لصل يكون إكبي أن النبي صلى الله عليه وسلم أبصر على رجل حلقة أنا ديرين كاكاتوش روغدو لا راقونيكا أبكي نمسارا بيبانا شمان في àwọn bangus àbáwọn kiri rọ́bà band táwọn èèyàn máa ń fi sọ́wọ́ lónìí ànábì wa rí bẹ́ẹ̀ lọ́wọ́ ẹni wọn bánàbí ṣe rí kọ́ọ̀lù ànábì wa sọ báyìí pé yẹnni pé Imran bùn sí ni kọ́dà àrọ́ha min sufurin ànábì ní kíní yẹn irin yẹ́lò ni yẹnni pé irin bàbá ni irin idẹ idẹ ni kọ́ọ̀lù ànábì sọ báyìí pé wọ́n ìhàk áà ó fún ọ ma hadhihi kí lélẹ́yìn tó tó mọ́wọ́ tó tó mára yìí qal arákùnrin wá dáná bí lóhùn kémínà lúwa hìnà nfi wá gbára kágbára ni anábì ní inna ala taziduka illa wahnan anábì ní jẹ́ kó yí ọ sórí tó fi sára yìí tó jùmọ́ pa kò ní lé ọ kó ní kan ju pé ó tún máa ni. ọmọ yọlẹ sí ni àìdálàfíà ọmọ ṣẹlẹ̀ sí ọ sí ni anabi ni ẹnbẹ́dẹ̀hà àìk ó yà fa innaka law wa hiya alayk tó bẹ́ẹ̀ lè kú pẹ̀lú nǹkan tó ń gbé sára o. tàbí ẹgbà fàárí àbílẹ̀kẹ́ fàárí fún àwọn obìnrin tó máa ń lò kò sí tó burú mílíọ̀n àmọ́ lẹ̀kẹ̀ yìí lẹ̀kẹ̀ agbára ni ha wàhálà àbí ẹgbà báńgùsì yìí báńgùsì tó fi ṣe kankan fún mi ni ẹni pé tẹ bá tún wọ́wọ́ àwọn èèyàn ní ìsìn gan àwọn ẹlòmíín ní àwọn kankan tí wọ́n kó sọ́wọ́ bí òkà báyìí pọ́npọ́n fúnfún wọ́n á nǹkan sí òun náà kó sára táǹsán yìí o ń bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ o kọ́lá tẹ bá ní kẹ́lómi ọ̀yọ́ lé pé wa ní a ah, sọ́kà yìí ẹ òun náà ní wí yóò tó wá tún ọ bí sọ́kà yìí ààrẹ àlóhùn náà ni yọ wá onílé tó rántí ní kí níwọ̀n kúrò kan so òun gbogbo orú eléyìí à ń nǹkan mọ́ra à ń so kọ́ à ń so rọ̀ kó ẹ ẹyin sokori oke ẹyin gbogbo oríṣiríṣi bàrà mọ̀dìmẹ́rì oke àbí kòńjò mọ̀sọ́mẹ́rì òkè atọ́ oke òkè ajere mọ̀sọ́mẹ́rì òkè subhanallah wàláyé náà làdísà náà ní sọ yìí o mo làdísà náà ní sọ yìí o pé gbogbo tí òun bá ń dè mára ẹwẹ́ lómi ìpínì ní tiẹ̀ pínì. ni wọ́n máa so mọ́ra káàkiri àwọn míì ń bẹ mo tẹ̀tún gbọ́ yòó náà ni wọ́n ní òkúta làwọn máa ń so mọ́ra kí òkúta òkúta kọ mẹ́ta wọ́n dèmí ti àṣọ bọ́ ẹ̀kọ́ ọkùnrin náà ni wọ́n ní kọ́mọ̀dá sápò káàkiri wọ́n ní agbára ni subhanallah gbogbo ló lé anábì wa sọ fárákùnrin yẹn pé tó bẹ́ẹ̀ lè kú tí nǹkan yìí bẹ lára rẹ máa afúláṣítà abadan kò lè là láéláé wájú ọlọ́run o sheikh alhassan ali sheikh abdulrahman hasan ali sheikh wọn ni rawahu ibn hibban fi sahihi wọn ni imam ibn hibban wọn gba àdìsí yẹn wọn nínú sahihi wọn ipe faqad ọsọ pé wa innaka imita wukilta alayha ilayha pé tó bẹ́ẹ̀ lè kú pẹ̀lú kínní yìí wa sọ pé ó yá ó yá kí gbà ó ọ̀yá ṣùgbọ́n wọn lọ fara tì ọ̀yá kọ́mọ làwọ̀ sọlọ́wọ́ da yín dára yín nípa ti nǹkan o wọ́n hakim mọ́mọ́ hakim òun náà gbà wá wàhímọ̀ lọ kọ́lá sọ ìyẹ̀wò lè sùn náà ó ní sánàdì rẹ̀ ẹni pé chéènì rẹ̀ chéènì hadithi yìí wọ́n lálàáfíà wà kọ́rọ́ o dáàbí alimami dáàbí ara wọn fà aládìtì nù àwọn náà tó gbà pé ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó lálàáfíà ni. وقال الحاكم يعني بي مامو حاكم هوني بي أكثر مشايخنا على يعني أكثر مشايخنا علي على أن الحسن سمع من عمران wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn àfà wọ́n lọ síbi pé Hasan Basori ó tàlámẹ́sà ní pé ó kéwú lọ́dọ̀ Imran bin Hussein wa qawluhu fil isnad akhbarani Imran yadullu ala dhalika wọn tá a bá ti gbọ́ gan bó ṣe wà nínú ìsinádì tí Imran tí hasan basori sọ pé àkàbára ẹni ẹni Imran ó mì pé ọgbọ́ fúnra rẹ̀ ni ó mì pé ara àwọn sítúdẹ̀ǹtì rẹ̀ ni hasan basori jẹ́ sheikh abdulrahman al-sheikh wa bẹ̀rẹ̀ àlàyé hadith yìí ẹ̀yọ kọ̀ọ̀kan wọ́n ní qawluhu an Imran bin Hussein wọ́n ní ọ̀rọ̀ tí sheikh muhammad ibn abdul wahab tí wọ́n mú hadithi wá tí wọ́n sọ pé imran ibn hussein ló gbà wá ìyẹn ni pé wọ́n fẹ́ ṣàlàyé nípa tani ń jẹ́ imran ibn hussein wọ́n ní abi ibn ubayd ay ibn ubayd ibn khalaf al abu nujayd binun wajhin musaghar ìyẹn ni pé nujayd yóò wá ní wàá ní fòáì ni sọ̀hábíyún sọ̀hábà ní ibnu sọ̀hábí bàbá rẹ̀ gan sọ̀hábà ní òun náà ó rí pé ẹni Imran àti Hussein sọ̀hábà ní àwọn méjì aslama amu Khaybar ní ọdún tí anabi sọ̀lọ̀ sálàm jagun Khaybar náà lọ́gbà Islam wa mata sanata ithnatayni wa khamsina ó padà wá kú sí Basra ní ọdún àádọ́ta àti méjì lẹ́yìn ìgbà tí anabi sallallahu alaihi wasallam tó ṣe hijira ọ̀rọ̀ nípa Imran bin Hussein ní ṣókí náà ní eléyìí qawlu ra'a rajulan gbólóhùn nínú hadith tó ní anabi rí arákùnrin kan wọn ni wọ́n fi riwayat al-Hakim wọn ni kò ṣe wá nínú àgbáwá ti Hakim wọn ni dakhaltu ala rasulillah wọn ni Imran bin olóhùn wọ̀ọ̀dọ̀ tó jẹ́ sígá mi tó yàtọ̀ sí bí ó ṣe wá nínú títí àkọ́kọ́ àti tẹ́lẹ̀ kejì ó lóun wọlé tó ànábì ó ní wá fi àádọ́dí halakọtun sufurun ó lóun wá fi nǹkan kankan tó rí bí ẹ̀gbà báyìí ó sì jẹ́ yẹ́lò ẹni pé bí irin bàbá ni fi ṣe irin jẹ́ faqal ma hadhihi ànábì wá ní kí ni tó máa ń tó fi sọ́wọ́ yìí alhadith wọ́n ní bí hadith yẹn ṣe wá lẹ́nu yẹn ni pípa tánàbí bí ọ̀dà lóhùn pé ara mi máa ń wíkì ni ànábì wa sọ ń tọ́sọ́ mọ́ pé ara ló tún máa wíkì sí náà ni yọmọ rẹ̀ ọ́ sí ni pẹ̀lú tọ́lọ̀ lẹ́bi kọ́ ara yìí wọ́n ní alhadith wọ́n ní fal-mubham min ahmed wa imran rawul hadith wọ́n tàbá wọ́n lè wo títí imamu ahmed tọkọ́ kan wọ́n dákọ̀ imran níbẹ̀ ó kẹ́rẹ́ haddathana khalaf bin walid haddathana al-mubarak an al-hasan qala akhbarani imran so wọ́n ní imran yẹ pé ó rújú rọ́wìl haditha tó gba àdísì yẹn wá qawluhu ma hadhihi wọ́n ní ọ̀rọ̀ tánàbí sọ gbà tó rí imran tó fi kíní yẹn sára tó fi òka àbí irin tó fi sára anábì ń bi pé yahtamil anna al sheikh abdulrahman hasan ó ní yahitami ọ̀rọ̀ yìí ó kó sínú ó ṣe sọ ká sọ pé anal istif ama lil istif sar ipe ìbéèrè tá anabi ń bí òun anabi fi ń wádìí kó fi mọ̀ tó mọ̀ ní ti fi kíní yẹn ṣe ni bí kéèyàn orí yàn kéèyàn fi ẹgbà kan sọ́wọ́ nìsín lóbìnrin kí wọn ni kí ló ń fi kíní yìí ṣe nítorí mo fi sọ pé lóbìnrin ni pé obìnrin ni máa ń lo ẹgbà ni o bí alápẹ̀jù rẹ̀ rọ́bà bá nìtàn yẹn máa ń fi sọ́wọ́ nìsín ìyẹn rí lọ́wọ́ yàn ni wọ́n ní à ah, kí ló ń fi kíní yìí ṣe wọ́n ní à mí kẹ́mi ń sakọ́nira wọ́n mi pé ń tọ́ fẹ́ mọ́ náà ni pé kíní fi kíní fi ń ṣe so irú yìí ò ní kọ́dà àwọn àwọn ìmọ̀ ń lómi tí èṣe rọ́bà bá ń dùn ìmí bí awọ báyìí wọ́n á dísáyìn rẹ̀ bí ago àmọ́ awọ náà wọ́n ń ṣe wọ́n dísáyìn rẹ̀ bí ago ìgbà kan yẹn máa ń lò dáadáa àwọn èèyàn ti lò mọ́ nísìn so bí agolo ṣe rí wọ́n dè mọ́ ọwọ́ so irú yìí nísìn kí wọ́n á rí lọ́wọ́ yàn kí wọ́n á ní pé kí ló fi kí ní ṣe wọ́n á ní bí ah, ń ṣe ọ̀dọ́ nípa ah, ma fi sọ́dọ̀ rẹ̀ nso so anabi ó ní bóyá tá anabi ń béèrè fún un kò ní kí ló fi sọ́wọ́ yìí ó mi pé ìbéèrè nígbà míì tí wọ́n bá béèrè béèrè lọ́wọ́ yàn ni máa ń jẹ́ pé yẹn fẹ́ gbọ́ àlàyé nǹkan ìgbà míì yẹn máa ń béèrè béèrè tó jẹ́ pé bóyá òun fi takò ní bí lápòjúwe kéèyàn orí ẹni tí ń ṣe nǹkan kí wọ́n máa ní ṣe ọ̀dààmú ni ẹ rí i pé ìbéèrè òun kì í ṣe pé ìbéèrè ní ìrètí èsì lọ́rọ̀ rẹ̀ wípé ìdààmú àmọ́ rú ọ̀rọ̀ wọn tí ẹ̀ bá jù lọ nílẹ̀ ẹ̀mọ́ sọ lóòkà báwọn fún ìdí à ah, ojú nù ọ ni ẹ̀yìn ìrètí kí wọ́n sọ pé ojú òdùn mi irú yíhun istifham al-inkari òun ni wọ́n pè é wípé òfin ń bá wílé nǹkan tí ń ṣe yẹn ni tí wọ́n ní ọ̀rọ̀ yẹn náà tó kó sínú wàá wọ ashar wọ́n ní ọ̀rọ̀ tó gbajúmọ̀ jù nìyẹn níbi ọ̀rọ̀ ní ìkítà náà fi ń bí. kọ́wùlù min al-wahina ìgbà tí imran bùn sẹ́ni wá dá nábì lóhùn ó ah, ara mi nítorí pé ara mi ń wù ẹni pé fi ń wá agbára kágbára ni qala abu sa'adat abu sa'adat wá ní ìrìkùn wọ́n ní àìsàn kan ní yá owó ìlmọ̀nkìlì ìmọ̀ ń gbáyàn mú ní èjìká wọ́fìlìyẹ́t àti ọwọ́ kò lè hà kò síbi tí èsì e múyàn lọ́wọ́ o lè múyàn lọ́wọ́ o lè múyàn ní ìgbọ̀n o lè múyàn ní èjìká so ìgbà táwọn ẹbí wa rí lọ́wọ́ rẹ̀ láwọn ẹbí wa ń pé kí lélẹ́yìn wọ́n ní ìmọ̀ ń fìlì pé apá máa ń romí náà ni mo wá fi lògìrì ìsọwọ́ kọ́ wọn balẹ̀ ro mímọ́ wàyọ̀rùkọ́ mi ni ha kọ́dà ṣe kàfàràmọ́ ni wọ́n máa ń ṣe rúkìá fún yàn nítorí rẹ̀ ẹ wọ àwọn afá súnà nù afá súnà nù kó ní wọ́n ṣe rúkìá fún yàn àmọ́bí tó ti rí tiẹ̀ yìí o. ẹ kéwù sí ọ̀yanjú ẹ wò pé bó ṣe bá yára sí àwọn afá tó jòkó táwọn afá o ò ṣe ní kéwú débẹ̀ ó kéwú débẹ̀ àwọn ìjọba wá di láti ṣe ẹyọ kan láyé sẹ̀ríkún wàláyé tẹ̀hún wàláyé tẹ̀rẹ̀mẹ̀rẹ̀ wàláyé tàtọ̀ yàrún wàhálà láyé tàwọn kẹlún yẹtẹ̀ríkún gan kò túmọ̀ sí pé mọ́kàrúkìá ìtumọ̀ rẹ̀ ní pé ìsẹ́rẹ̀kọ̀ ní máa ń tọ́lá burúkọ̀ kọ́rọ̀ ọmọ sáré sa ọgbọ̀dọ̀ mọ́ta ń sọ yìí torí ìsẹ́fàlà ìsẹ́rẹ̀kọ̀ la yasriqun dìmánà ni pé wọn kì í béèrè fún rúkìá ó yàtọ̀ fún pé rọ́kọ̀ ike àwọn èèyàn àwọn rúkìá wọ́n ka rúkìá fún abúrú gẹ́gẹ́ ló ka fúnra rẹ̀ kì í ṣe tó wà hadith ni sunan ni sheikh fi ni pé fayúrù kọ́mìnì ha kódà tí wàá nà bá mú ní apá ó yẹ lè sìn ìyẹn fún yẹn nítorí rẹ̀ náà nìkan nìkan ní egun rún mi bóyá ẹsẹ̀ ni wàláhì tí ẹ bá dáhùn àfáàtà ń ṣe rúkìá wọn yóò máa rí àwọn yẹn àyà ìbá qudrati Allah subhanahu wa ta'ala yóò máa rí àwọn agbára àwọn àṣẹ àwọn àmì Ọlọ́run ọba lára àwọn alukur'an lára àwọn ayé alukur'an wàláhì tàlà èèyàn kẹlẹ ẹsẹ̀ ń rún mi kíríkà mọ́ ẹni kan mo ti rí ẹni tó ṣe pé kò lè dìde mọ́ yányá wàláhì tàlà kò lè dìde rárá kò lè múfù ẹsẹ̀ ọ̀nà kalẹ̀ kódà wọ́n títí ń yàgbẹ́ sí ibi tó dúró sí ibi tó gbé sí lérí bẹ́ẹ̀dì òun náà ni ah lẹ́nu ibà sọ pé nǹkan bá báyìí ní wọ́n ń ṣẹlẹ̀ sọ́kọ̀ ọ̀hún máa ní ah jẹ́ wá wọkọ̀ ní bá rọ̀ lẹ́kì máa ní ah ń bọ̀ pé àwọn tó bọ̀ ṣerú kí àsì mo bá mú wọn lọ láàárọ̀ ẹni wá karókè àbútán ẹni wọ́n bá lọ èmi náà kọ́ rí sí skul ní kí n darí lọ́sọ̀ kí n lè kí ẹn tọ́rẹ̀ báyìí inú yàrá ni mo ti bá nígbà tí ń lọ mo kàn bá lérí ní ọ̀dẹ̀dẹ̀ tó ni ní ah, mo ní sàlámù àlékò nígbà wà lékò sàlámù mo sì wọlé báyìí mo ní lágbáyà mo bèrè ó ní èmi náà nì mo ní ah, ah, ó ní aha ní ṣe látàárọ̀ wallahi tallahi ó ní àhà iná ní ṣe látàárọ̀ mo ní wọ́n ṣe jẹ́ ó ní àhà náà ní ṣe ó ní bóun ṣe ó ní ka kíní òun tọ́tọ́ lọ ó ní kò ju bíi fifteen minutes lọ́wọ́ yìí òun kàn ń rí pé kíní kan ń jẹ ta oníbò ṣe dìde báyìí ọ̀nà báyìí ọ̀nà òun dìde sókè báyìí rà ẹwọ́n àwùjá ni fọ́nì sí olóhùn kẹyọ kọ́kọ́rọ́ ni òun bá lọ ibi mọ́sí ni òun òun wá gun mọ́sí ni òun dùn oníbò ṣe gun báyìí òun bá gun mọ́sí ni jáde olóhùn wá gun lọ òun wá gun darí òun à ah, wọ́n ti à à olóhùn wá jòkó náà ni àtàrọ̀ òun náà ni so yóò mọ̀ rí àwọn àjẹ́ àyíbá bẹ́ẹ̀ ni àwọn mí tó ẹgbọ́ kan gbọ́ ọlẹ́yìn lásán rẹ̀ ọ̀sẹ̀ rẹ̀ karókíà fún aláì ṣùfìyà ọlọ́run ní ìṣèwòsàn fún un. so òun ni pé nǹkan tó jẹ́ nǹkan ẹ̀tọ́ nǹkan aláàbí ẹni tó ka yọ gba ládàá ẹni tí wọ́n ka fún yóò tó ní ládàá. so gbogbo nǹkan tó jẹ́ nǹkan aláàbí tí ẹ máa ń ṣe tí ẹ máa fi wá ìṣọ́ lọ́wọ́ ọba níbi aburú. ẹni tó bá ń ṣe ẹni wọn ń ka dúkìá fáwọn èèyàn o wọn ń ka dúkìá kẹfìrí lẹ́nu yẹn a lórí pé ń ka dúkìá fáwọn èèyàn tí e ṣe pé la ilaha illallah anabi sọlá sálàmù gan oúnjẹ máa ń ka dúkìá fúnra rẹ̀ Aisha lóhùn gan tó máa ń ka dúkìá fáwọn nàbí àbí àá àdìsí mẹ́nu sọ yóò Bukhari ó ló wọn ka dúkìá fáwọn nàbí ó tó wọn bá ka dúkìá fáwọn nàbí gan òun á ní kí òun á bá tutọ́ sí ọwọ́ ànábì òun á fọwọ́ ànábì pa ànábì lára ètò kéré àtúnyanjú so òun ni pé fayúrò kọ́ mìnìhà bí tá a ti lọ́nà. àyànní mọ́mọ́ abdulrahman yẹn sheikh abdulrahman ali sheikh wọ́n ní wọ́n máa ń ka rúkìá fún yẹn nítorí rẹ̀ wọ́kìlá àwọn afáàmì sọ pé ntí jẹ́ wàhínà wọ́n ní huwa maradun wọ́n ní àìsàn kẹrin yẹ kó fìlà àádọ́t èjìká ti máa mú yàn wà íyá tá a kó bó rẹjá dúnà ní sá àbọ̀kùnrin ni máa mú kì í móbìnrin ní wáyé náà wà ìnàmà nóhìyà ánìhà lè ánáwó ìnàmà tàkọ́lá á àlà àná àtàṣìmùwú mìíràn àlà wọ́n ní anábì sallallahu alaihi wasallam ẹni yẹn ti gbá mú yẹni pé ìmúránù gbá kiri yẹn mú àlà àna á tààrímù wúmi náà àlà pé kò ní jẹ́ kó máa rùn mọ́ pé kò ní máa rùn mọ́ mo ṣe fi kiri sọ́wọ́ wọ́n fi ìtìbárò lùmọ̀kọ́sì wọ́n ta bá wo àdéhìtì yìí á rí pé tí yẹn bá torí rẹ̀ ṣe nǹkan iná ni wọ́n máa ń dájọ́ lé yẹn rí fún ẹni tó bá fi kíni bá ń gúsùmọ̀ sọ̀hún sọ́wọ́ nìsín àbí ó fi rọ́bà band tó fi sọ́wọ́ ọwọ́ àbí pé kí ni tó mẹ́lẹ́ yìí ọwọ́ ni àwọn bá mi rẹ́ ni o bá mi rẹ́ kí ojú káwé rọ́bà ni ọmọ rẹ túmọ̀ mi ẹ rí i pé títí ẹnu òun fi ń ṣe sọ́ra nù abẹ́ni yí obi pé kí ni tó mẹ́lẹ́ tó sọ́wọ́ ah, èmi mi ṣe fáà èmi kàn fi sọ́wọ́ lásán ni sórí ẹni yẹn tiẹ̀ yàtọ̀ ẹ fi òun lẹ́ntì ẹ̀ ọkà tó dìpẹ́ndì irú yìí ń dé ẹ̀rí pé kíní kò kí ń ṣe iṣẹ́ ọmọlúwàbí náà mo fi rọ́bà bàlẹ̀ sọ́wọ́ kí ló fi ṣe kí ló já mọ́sá gbówá ni tó ara pé yẹn ń sọ̀dọ́ náà ni wọ́n kà gbogbo àwọn tó ń sáyé kí náà ni bọ̀ wọ́n fẹ́ ṣe súnà ìwọ́n tó lọ tó wá pẹ̀lú rọ́bà bàlẹ̀ wọ́n fi rọ́bà lọ́kà àti sákàkiri iqbil ala Allah tamaman waqbil ala ad-din kọjú sẹ́sìn yẹn yẹn kọjú sẹ́sìn ṣọ́nkẹ́ tí bá ń sẹ́sìn gan irú gbogbo àwọn ẹ̀ṣẹ̀ sílẹ̀ dédé yóò ní wù lèyí tí ọmọ wù ni pé bó làwọn sálàfù ṣe máa ń ṣe bó làwọn sálàfù kò ní wọ́n ṣe máa ń ṣe ẹ̀rí ẹ̀ṣẹ̀rí ráfà súnà kan kó a máa fi rọ́bà bá mi sọ́ọ̀kì so ẹ̀ tó náà bá wá fẹ́ wá jábà súnà yóò máa wù wá bẹ́ẹ̀ ni so òun ni pé kọ́ tó èèyàn máa ń rìnrìn tí tó bá jẹ́ ìrìn tó ju ìrìn àwọn èèyàn rí ìrìn èèyàn rí ni kódà nígbà míì tó bá kóyàn nígbà míì tó bá kóyàn nígbà míì wọ́n sì wo ìṣesí dírẹ́sì yẹn nígbà míì wọ́n lè ní ah, ẹ̀yin ọmọ náà ti ní ẹ̀mọ̀ lọ ẹ̀mọ̀ lọ ẹ̀mọ̀ lọ àmọ́ wọ̀nyí bóyá kèé sọmọ burúkú o kò ní òní lọ kò ní kí ló tó sọ́wọ́ yìí òní lọ wọ́n lè já chẹ́kì àkùrẹ̀ náà bàtà bá chẹ́kì ẹ̀tọ́ bá bá àwọn tó wà ní ọ̀yà máa lọ abẹ́rẹ́ tó wọ̀ fi ẹ̀kọ́ sọ́wọ́ owó tí kọ́kọ́ fúri tiẹ̀ náà. ẹ bàtà bá ń tó àpò rẹ̀ ẹ wọ́n ti wà bá tó súnà máa fi tó máa fi lọ́wọ́ kí kóòpù rẹ̀ pé onírùngbà kóòpù tó fi yarùngbà rẹ̀ àti pákó tó pákó mi ti máa ń rún gbogbo gbà ó rè é so irú tí onísúnà máa fi sára kì nù ló máa bá pákó ó yà mí lẹ́nu ìdí ìfẹ́ ti gbọ́ kinní hàn ẹnìkan sọ̀rọ̀ kan fún mi ń jò ní ó ní àfa kan náà àfa lọ́rin ni ó ló ní ẹ̀dá boko haram ọmọ ní wọ́n láwọn ọmọ wọn ó ní àwọ̀ ìyá tó bá ti fẹ́ pọ̀ mọ̀ rẹ́ boko haram tó bá ti ń bá pápò lápò rẹ̀ mo ní lá ìlà àìlọ́wọ́ a sunna nabi sallallahu alaihi wasallam tana bi laula an ashqa ala ummati la amartu bis siwak ma'a kulli salati aw ma'a kulli wudu anabi ti ba ṣe pé fẹ́ mọ̀ wàhálà àwọn èèyàn ni ìbá pa wọn láti pé gbogbo òun tẹ́ bá fẹ́ kí àfikẹ́ mọ́ ọ̀run pápò àwọn òun pé ah, ó lè fẹ́ mọ́ ní lára ẹ̀wọ̀n ó mì pé kíní yẹn ó súnmọ́ súnà tó wájibà ó fẹ́ di súnà wájibà tán ó fẹ́ di ọ̀ràn yàn tán sókè wọn á níyẹn òun ní boko haram sẹ́rí kò sí ní dààmú wọn ju pé wọ́n èyí katira àbí tó bá wọn fi parọ́ fáwọn èèyàn ẹ jìbìrìlì wá dúró ẹ̀yìn àtàrà ìwà dúró ti àná ìbáyìí wọ́n wọ́n lójú pé sọ wá kí mi ní àbọ̀ wá bẹ̀mí wo ah, ah. wọ́n ní yé ìkọ́kọ́ fẹ́ wọlé náà wọ́n kọ́ lúgọ sẹ́gbẹ́ kan náà ní àwọn ọ̀rọ̀ tó mọ̀ pàbá yẹn àti tí ò tí ò lẹ́sẹ̀ lẹ̀ tí ò ní kankan lẹ̀ wọ́n sá wa ẹ̀rọ kan tó sá pàbá yẹn láàrin wákàtí méjì ẹ̀ wọ́n bá sìkò sìkò wọ́n máa ranjú wọn wọ́n ti mú kú mú ẹ̀dá kan tó fẹ́ lọ sí wà sí mutí tójú àárán kankankankankan so ọlọ́run kọ́ mẹ́ta sànú fún yàn so ó ní pé nǹkan jẹ́ súnà Nabi sallallahu alaihi wasallam náà ni kí èèyàn karókè àfúnyàn bákan náà kí ó sì rọrùn pápó súnà Nabi ni ibi tá a ti lọ ó ní pé i'tibarul maqasid níbi yẹn bá torí rẹ̀ ṣe nǹkan náà ni a fi dájọ́ léèyàn lérí náà torí ànábì lẹ́ẹ̀kan náà torí ànábì ò takò pé ah kí ló ń ṣe yìí anábì kọ́ béèrè pé kí ni ìtumọ̀ nǹkan tó fi sọ́wọ́ yìí kọ́wùlù ẹ̀ǹzẹ̀rìhà anábì sọ fún pé yọ kíní yìí kú ò fa iná alátazídùkà ìlà wàhánà ni torí kíní yìí ò ní lékò kankan fún ọ yọ mọ rẹ̀ ọ sí náà ni anáziru wọn ni díjẹ náziru wà jásìbù kú wà orí kí yọ fankan yọ pàtì anábì ni yọ yọ yọ yọ yọ kíní yọ yọ yọ yọ yọ nípe wọ́n ti kó wà lára rẹ mọ́ akọbàrọ aná látàǹfà ìhù anábì fún nínú ìpín kíní yìí lè sọ láǹfààní bẹ́ẹ̀tẹ̀dúrúhu ìnira ní ó kó bọ́ wàtẹ̀zídùú dọ́ẹ̀fán kọ́dà ó tún máa lẹ́sìn ni wàkàdálì gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni kúlò amúrin nú ìyá àní gbogbo àṣẹ ìbá kọ̀ fún wa àbí tọ́lọ̀ a máa ṣe fàyín náà wúlò gọ́ọ̀lì mọ́ni kì í sáǹfààní lọ́pọ̀lọpọ̀ tánà ìbá ni ẹ má ṣe kíní yìí tọ́nà bá ni ẹ má ṣe kíní yẹn ìnira máa wà ń bẹ̀ ni lọ́pọ̀lọpọ̀ wà iná fa àbáduhu fàdọ́rùwú akbaromi nàfọ̀ yìí kódà tá a bá wò pé àǹfààní bẹ́ẹ̀nbẹ́lẹ́gbẹ̀ẹ́ kan tẹ́ ẹ bá wo ìnira rẹ̀ yóò pọ̀ wọ́n lẹ́nu kan sọ́njọ́ ní pé ó ìyẹn lè mọ ta tẹ́tẹ́ wọ́n ní kí ní kùránì ní fi fi ń lè nà àǹfààní bẹ́ẹ̀ fáwọn èèyàn ẹ dákun ẹwò ẹwò lókúlù àyà kúránì fi manafi'un linnas ẹni wọ́n rí ni wọ́n ń bì ní pé ẹ gbọ́ ẹni yìí ní òun lè mẹ́ta ẹni tẹ́ lóun ti kọ́kọ́ takò náà pé á láyé kò sírú kéwú tó lè ké fún mi kéwú gúlókè yìí pé kéwú mẹ́ta tẹ́tẹ́ ó tó pàǹfà níwà ń bẹ́ ẹwà wọ́n ayà Qur'an tọ́lọ́mọ́ ni yas'aluka anil khamri wal maisir كل فيهما من منافع للناس وضرره في في اكبر ايوه في يعني واثمهما اكبر من نفعهما so ibomi àwọn kọ́ ní ọkọ̀ sọ ní kan pé àǹfààní wà mẹ́ṣẹ́ mà wọ́n pe kíní kan ní yẹnì ẹ̀yìn àtàdárùj ti tàhírí mi ṣe àwọn fi náà ìṣe yìí ní kí wọ́n rọra máa ń gbà míì tọ́lọ́ máa fẹ́ gba nǹkan lọ́wọ́ àwọn èèyàn tí wàá ra gba kínní yẹn gradually gradually gradually gbẹgẹ bẹ́ẹ̀ lórí sọ nípa ọ̀rọ̀ ọtí kọ́dọ̀ sọ nípa ọtí gan náà ipe ẹnì mọ̀ rò pé àǹfààní wà ń bẹ àmọ́ àǹfààní rẹ̀ á aburú ti mẹ́rin bẹ̀ ju àǹfààní tí ó wà ń bẹ lọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ tẹ́tẹ́ ọkọ̀ sọ fún wọn pé wọ́n fẹ́ràn tẹ́tẹ́ àwọn alárúbáwá ọlọ́wà ni ẹ má ta tẹ́tẹ́ mọ́ torí pé kíni ẹnì mọ̀ rò pé àǹfààní wà ń bẹ àmọ́ kò sí àǹfààní mẹ́ rárá tẹ́bátọ́ lè káyà mi tó tẹ̀lé o tẹ̀wá ní innamal khamru wal maisiru wal azlamu wal ansab rijzun min amali shaitan fajtanibu anábì ní ọtí innamal khamru ọtí wal maisir tẹ́tẹ́ wal azlam ìmọ̀ lọ lè wọṣẹ́ wal ansab ìmọ̀ lọ lè bọ̀ òṣà rijzun gbogbo ẹ̀yẹ́yẹ́ ẹ̀gbin min amali shaitan inú ṣe é fàṣtẹnibúù ẹ jìnà sí yányá ẹ má débẹ̀ ẹ wò àyà yìí ó ti nà sáka gbogbo àkọ́kọ́ yẹn kó ti abrogate ó ti pa wọ́n rẹ́ ó ti pa gbogbo ẹ̀rẹ́ yányá wípé èyí ta tẹ́tẹ́ sọ kí wọn máa ní àǹfààní mẹ́bí tẹ́tẹ́ à irúkẹ́ wo ni a ní bẹ́ẹ̀ sì ni kò sí ní ń fà á wọn máa sọ pé ìmọ̀ àbọ̀ àdánwò ni ìmọ̀ àbọ̀ àdánwò ni kọ́dà kọ́ yẹ kọ́ mọ́ dá sọ́rọ̀ ẹ̀sìn man lam ya'lamu an-nasikh wal-mansukh àfa máa ń sọ pẹ̀lú tí o bá ti mọ nasikh àti mansukh tí ọmọ ara irú ẹni tí o bá ti mọ àwọn kaba pa ayé ayé rẹ àdísì yìí pa àdísì yìí rẹ ọ̀gbọ̀dọ̀ dá sọ́rọ̀ ẹ̀sìn torí tó ń filẹ̀ ti lọ lọ́mọ lọ́lẹ́wọ́ anabi ni kọ́bọ̀ torí pé aburú náà wà ń bẹ̀ anabi ni wa innaka law mitta wa hiya alayka ma aflahta abadan tó bẹ̀lẹ̀ kú o tí kìíní sì ń bẹ lára rẹ o ní làwọn àjọ ọlọ́run o li'annahu shirkun ẹbọ ni o ẹbọ ló ń ṣe ń wal falah ndí sì ń jẹ́ ọ̀la wal fawz òun ni kéèyàn jèrè wà dhafr kéèyàn jèrè náà ni wà sa'ada kéèyàn sóríire yẹn ni pé ẹni tí irú nǹkan báyìí bá ń bẹ lára rẹ̀ tó fi lè kó òka ikú sanrín kódà òòrì òòrì kórì máa pọ̀yàn ní òka òòrì ní ẹbọ ni òka òòrì ẹbọ ni so àbí òka bóò ni jẹ̀díjẹ̀dí ṣe mọ́ka ẹ dákun máa ń romí nìyá yìí sí ọrùn àbí àà ẹ̀bí kọ́ lọ́n kó ṣàánú fún yẹn ni ẹ kí ni irin ní í ṣe pẹ̀lú òòrì tí ń kọ́ kí ni irin ní í ṣe pẹ̀lú jẹ̀díjẹ̀dí àbí kán ní oògùn jẹ̀díjẹ̀dí rè ọkàn fi fọ ẹ ó tó bá ti yàgbẹ́ kalẹ̀ ó wà dà sí à pé jẹ̀díjẹ̀dí ó sì wá lọ idán idán nù so òun ni pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ní ó sunyàn má ẹbọ ni qala al-musannif rahimahu ta'ala ẹni tó kọ tírà yẹn ni pé sheikh eh, abdulwahab muhammed bin abdulwahab eh, yẹni rahimahullah wọ́n ní fíjì ṣáàidùn lè kalami sọ̀hábà wọ́n ní ọ̀rọ̀ yìí ó jẹ́ẹ̀rí fún ọ̀rọ̀ sọ̀hábà tó ní inna shirikal asgar akbarul kabair ó ní tẹ́bá rí ẹbọ kékeré ara àwọn ẹ̀ṣẹ̀ láńlá ni àwọn tí tó bá pè ní ẹbọ kékeré o kẹmọ̀ pé inú kabair dùnú bù ni. وإن لم يعذر بال وإن وأنه لم يعذر بالجهالة ṣẹ́rí ẹbọ tó jẹ́ ẹbọ wọn kì í fún yẹn ní excuse lórí rẹ̀ ìtumọ̀ rẹ̀ pé wọn kì í fún yẹn ní excuse ni pé ìmọ̀ kò sí ń bẹ̀ fún ẹni tó bá ń gbé àwùjọ tí àlàyé ti ń wá lóríṣiríṣi àwọn tó wá ṣe pé níbi tó pé ààyè tí ewé kò sí máa ń bẹ̀ ni gbogbo ní ìbá lè kó sí nínú ẹbọ tó wájú fáyì màbá ni tí tó burú mbẹ wọn wọ fi nǹkan omi tẹgírís wọn ní bákan náà ìtakò ipe anabi sọ pé ọ̀rọ̀ yìí máa ń lágbára aláàmà ń fa àìlànà ìsìlẹ̀ àdáyà nìkan tó bá ń ṣerú yẹn gbọ́dọ̀ takò ẹni yẹn pẹ̀lú ọ̀nà tó le bóyá ọ̀rẹ́ nìkan ní ìsìn bóyá ọba rẹ ni ọba fi pàrọ̀ sí apá ah mọ́jọ lọ o. Ah, á ẹwà ẹwà kí lè fi sápá yìí mọ́ bá rẹ̀ bá pé wọ́n náà tètè mójútó ní tí ó bá yìí rẹ jẹ́ àtàkìyàmọ̀ rẹ̀ náà bá fi rẹ́rin kó bá lè mọ̀ pé ó ni ó kọ kí náà pẹ̀lú ni ó ti kọ́ mọ̀ pé ah ni mo fẹ́ o pé ah gbogbo bá ń gẹ́ pé ah kíládé ha ha ha wọ́n pè akílódé ha kí ni mo rí lára yìí àbíbọ́tò nìyá sí. ẹ àbọ̀dúbọ́tò nìyá sí lára yàn tó náà so kọ́rùn pé kí ló fi ń ṣe wọ́n ní ẹ bàbá nìyá sí ni kí ló fi ń ṣe sẹ́ẹ̀ ní à bàbá àwọn ẹni ọlọ́run làwọn sọ kọ́rùn ìfìyà pé kò ní wá kí ni túnbẹ̀ lẹ́yìn kódà ẹni tó bá yẹ kó bá rọrùn fún ọ kó o gbà lọ́rùn rẹ̀ kó o fún ní owó rẹ̀ ó dá o kí má lọ lè kóra rẹ sínú fìtínà báyìí sòun ni pé gbogbo àwọn nǹkan wọ̀nyí yìí ń ta gbọdọ̀ kíyèsí ni kó rán nǹkan kan lára wa kò lè ti oore kankan fún wa kò sì lè kò lè tí aburú lọ kò sì lè fa oore fún wa bó ṣe lè kọ́ ma bóyá ni pé yọkàn kó àgbákò báyìí lọ́dọ̀ ọlọ́wọ́ báyìí sòkínní yìí ẹlòmíín náà òun ò fi tẹ̀ kọ́rùn òun ó lẹ́mọ́lé ni bó ṣe lẹ́mọ́lé òun yóò ní ìkẹ́ ọlọ́run ọmọ bá ilé òun á ilé ọmọ tutù èmi sì gbóná mbẹ ìwo oníbàárà máa ju bàrà sínú ilé kí gbóná máa wọlé sí bàrà ni wọn á ní kí gbóná máa wọlé gbogbo ilé yìí náà ara ẹbọ ní tó yẹ ká kíyèsí àbí so ìgbálẹ̀ mókè kó lè má balẹ̀ wọlé ẹ̀ ọmọ ìgbálẹ̀ ìgbálẹ̀ ẹ̀kọ́ wọ́n tún kó gbọ́ eh, àgbà ìgbálẹ̀ òun gbáyé kẹ́tọ́ òun kẹ́tọ́ fún òun ni pé gbogbo àwọn nǹkan wọ̀nyí kò bá mu Islam ṣe ní èèwọ̀ Islam ṣe gbogbo àwọn nǹkan ẹlẹ́wọ̀ wípé kí èèyàn máa dogo àwọn nǹkan yẹn mọ́ra píìnì ní abẹ́rẹ́ ní tẹ́lẹ̀ bá lóyún ẹ̀rí ló dé mọ́ra gbogbo àwọn nǹkan wọ̀nyí Islam ṣe ní èèwọ̀ ká máa dídì rẹ̀ torí ìṣẹ́bọ ni pẹ̀lú Ọlọ́run ọba ṣẹbọ ní pẹ̀lú ọlọ́run o ẹ̀dá gbogbo àwọn tàbá wà ní agbègbè bí tàbá ti ń rí táyà ń fò kásọ tó agbóka fáàrí ní ìsìn ẹ̀hẹ́ wọ́n lọ́mọ anẹ́bì gan máa ń lò agbóka fáàrí ni àmọ́ ó ka rìsìkí òka ẹ̀yọ́nú òka yíjọ lánàbì àkúgbélé yìí àdánwò ni o ó tó lóhùn tó bẹ́ẹ̀ jájọ́ lánàbì mọ́ ó lóhùn jájọ́ láàláwò ni à ìkàkánà tó ń gbogbo ẹ so òun ni pé òwúrú àwọn eléyìí iná lọ yẹ kó yí oníkálukú akọ́lọ́kọ́ ṣàṣì àlékún àgbóyèsí rẹ̀ fún àdúrà yìí lọ kọ́nà wà níbi ẹbọ gẹ́gẹ́ bí alẹ́ sọ̀lọ́ sọ́lá ṣe máa ń sọ wípé ọlọ́run o ọlọ́run o làmí níbi ẹbọ èyí tí mo mà ṣàforíjì rẹ̀ fún mi èyí tí mà nínú ẹbọ ọlọ́run kan ṣọ́ mi bẹ̀ o ṣùkọ́lọ́kọ́ ṣàmọ́sọ́ wa níbi ẹbọ kọ́nà wà ń سبحانك اللهم وبحمدك واشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم وعليكم السلام ìbéèrè yìí wá báyìí ẹ sọ pé ká fi irun gbọ̀n sílẹ̀ ṣùgbọ́n ẹ sọ pé ká fi irun ìyẹ̀ sí tàbí pálíkẹ̀ sílẹ̀ ẹ jọ̀wọ́ tí àgbẹ̀ náà ló dé pálíkẹ̀ tó ní pé orúkọ òun ìyàtọ̀. náà tí wọ́n ní irun irun gbọ̀n ẹni pé léṣíà àwọn làánú ń pè ní irùngbọ̀n nínú èdè yorùbá àmọ́ nínú èdè lárúbáwá lẹ́ṣìyà tó bá ní lẹ́ṣìyà òun náà ní irun tó ṣe pé ó wá láti ẹ̀gbẹ́ etí ẹ̀gbẹ́ etí yíká gbogbo páríkẹ́ wá sísàlẹ̀ àjàgbọ̀n sí ẹ̀gbẹ́ kejì oníjẹ́ irun lẹ́ṣìyà ní gbọ́dọ̀ fọwọ́ kàn kí o filẹ̀ bí ọlọ́mọ ayé ṣẹ̀dá rẹ̀ fún yàn ni kí ọmọ tírímù rẹ̀ kí o sì máa fa fífa rẹ̀ ọlágbára ju títírímù lọ tí wọn bá ń farun gbà ẹsẹ̀ rẹ̀ lè ju kọ ọmọ tírímù ẹ lọ ní ọgbọ́n orí àfọlọ́pọ̀ ọ̀dọ́ ọkùnrin dákúdá yìí náà ni ó ní wọn tó bá ń tírímù ẹ òun ṣe bídíà nìyẹn à kẹfìrí nù àmì tí bá ń fa ẹ̀ṣẹ̀ nìyẹn má sí à mi ò mọ ibi tó ti rí àwọn ìdájọ́ yìí wàláì ẹ̀mọ́ bí i pé èṣù èṣù bẹ́ẹ̀ kéṣù ọmọ wa sọ̀kalẹ̀ síyàn nínú làákàyè ó ti yé báwọn kọ́mọ sọ̀kalẹ̀ síyàn kọ́mọ wa ya oríṣiríṣi fọ́tò sínú làákàyè fún yàn ah, ah. even tẹ́láwọ́dé ká fàtàwà ṣe kò tèmi ọ̀rọ̀ tó clear ni wọ́n lẹ́nu tó bá fa ògbónú gbẹ̀yẹ́ yẹn á ah, ọ̀rọ̀ tó yẹ burú o ju ẹni tí kò ń òun tí mo rẹ̀ lọ ah kọ́lọ̀ kọ́ wọ́n ṣe àṣà náà fún yẹn ni náà. bákan náà oníbẹ̀rẹ̀ ìbéèrè pé ẹ dákun ìjẹ́ ṣíṣe wá sí ibi ìkómọ ṣé bídíà ni. bẹ́ẹ̀ ni bídíà ni kí wọ́n ṣe wá sí ibi ìkómọ bídíà ni fúnra tẹ bá rún súnà tí ń ṣe bídíà ni ń ṣe náà. bákan náà ẹ dákun ṣé gbogbo ìtẹ́ ìyẹn bá ń ṣe nínú ẹ̀sìn tàbí ibi kú ẹ̀sìn tí ànábì àbí fi sínú ẹ̀sìn jẹ́ gbogbo ẹ̀ ní bídíà àbí tí àwọn ìrúgbà tó sọ ṣe. àwọn kìnnì wọn sọ ábà ẹ̀rí pé aṣàlàyé lánàá pé ànábì ní ipe tí ń jẹ́ bẹ́dà onìkan tí ànábì sọ̀rọ̀ sọ́làm tí ò fi kún ẹ̀sìn fún wa tí àwọn èèyàn wa fi kún ẹ̀sìn àbí sáì tánàbí ò ṣẹ̀sìn táwọn èèyàn fi sáì ń ṣe é bẹ́ẹ̀ tó náà ní tábà ń padà ń sọ̀rọ̀ bídíà ní àsọjinlẹ̀ bídíà kókó sí àwọn oríṣiríṣi bídíà àsúlíyà ń bẹ bídíà ìdọ̀fíyà ń bẹ tó bí àwọn afáṣe máa ń ṣe àlàyé rẹ̀ kódà bídíà mọ̀rọ́kábà ń bẹ bídíà ẹ̀yà lóṣìṣẹ́ máa fáṣe máa ń ṣe àlàyé rẹ̀ nìyẹn so kí sọ́ábà kó wá ṣe nǹkan kan nínú ọ̀rọ̀ ẹ̀sìn ṣùlápẹ̀júwe. So, bí irú pípé irun ní ọjọ́ jimá wọ́n pè ní lẹ́ẹ̀mejì tó ṣe pé gbàtí anabi sọ̀rọ̀ sọ́nà fi wà láyé ẹ̀ka náà wọ́n pè ní. àwọn gbà tó di láyé Uthman òun rí pé ìlú ti fẹ̀ wọ́n á wò pé ah, ẹ̀kọ́ máa pè ní nǹkan káwọn fi lè tètè gbọ́ pé kó fi pé àkíyèsí àwọn èèyàn tó bá tún di ní àsìkò tí mọ́mbà gorí mímbà kan sókè ẹ tó pe ẹlẹ́ẹ̀kejì tabarẹ́n tó ń ṣe bẹ́ẹ̀ àlejò pé ṣe bẹ́ẹ̀ dáa torí Uthman ibn Affan ń bẹ nínú àwọn khulafa ar-rashidun anabi ni wa alaykum bi sunnati wa sunnati al-khulafa ar-rashidun al-mahdiyun addu alayha bin nawajis. tó bá kan náà wọn eh, mursala masalih mursala ay masalahatu mursala irú eléyìí náà ara nǹkan tó ṣe pé ẹlòmíì ó mọ̀ rò pé bídíà ni tó ṣe pé nǹkan yẹn mọ̀sọ́lẹ̀ mọ́tálà ni torí pé kí ni kò ṣe kókò kankan bá ìnira bá ẹ̀sìn kí ṣe kó sì fi lé kankan lápèjúwe láyà nàbì sallallahu alaihi wasallam tó bá kọ́ mọ́ṣáláṣí kò sí pé wọ́n máa ń dá ààyè ibi tí ìmáàmù wọn máa dúró sí pé bóyá kan ra ṣe kó gíga sókè òun ni mò ń sọ o kíkọ́ kanra síwájú òun kọ́kọ́ fún báyìí kò síbẹ̀ ní mọ́lájí ṣe àmọ́ kí ni yóò ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn yìí wọ́n ṣe fáwọn anìkẹ́ abídíà ní ìrìnàgbà tánà ibi ìsìnmọ̀ sọ́ọ̀lẹ̀ mọ́sálà ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ibi sóró kó ga lòkè tó ìyẹn òṣìláyà nàbì sallallahu alaihi wasallam kárí pé wáyé yìí wọ́n túnbọ̀ kárí sóró tẹ̀mọ̀ yìí bídíà ni yìí wọ́n ní kankan ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn mọ́sálẹ̀ mọ́sálà ọ̀pọ̀ rẹ̀kẹ̀tẹ̀ bẹ́ẹ̀ yẹn ni pé àwọn kan tó ṣe pé wọ́n ń sàǹfààní kì í ṣe kí bóyá ó jẹ́ pé àlékún kankan lérí ẹ̀sìn tí Ànábì sallallahu alaihi wasallam wá gangan ó yàtọ̀ fún bí àwọn onímọ̀lúdì nìsín tó wà ní mọ́lúdì mọ̀sọ́lì mùsálà ni a ah! mọ̀sọ́lì mùsálà ní òun ló pè ní òun torí ẹlòmí ń tan rẹ̀ jẹ́ bí ni ẹja fisálà mọ̀sọ́lì mùsálà àbà mọ̀sọ́lì mùsálà mọ́lúdì wa jẹ́ mọ̀sọ́lì mùsálà sọ̀sẹ̀ bí fi ànábì ni a sùn lò yíhun mọ̀sọ́lì mùsálà ó ti wá wọ̀ fi ànábì so òun ni pé kọ́dà bá àwọn tó wọ́n ń jalè gan àwọn kò pé mọ̀sọ́lé o mursala ẹ̀sìn náà pè tí wọ́n lọ hù àìlẹ̀ náà. onídàá ìbéèrè pé kíké Al-Qur'an níbi nígbà tí a bá fẹ́ bẹ̀rẹ̀ wáàsí ǹjẹ́ bíjà ni. náà ẹ̀yìn tábàlọ́ka tasihu du'a lè Sheikh Bakri Abu Zaid tí wọ́n ṣe àlàyé kíkí kíní yìí kò sínú ìṣiṣẹ́ àwọn sọ̀hábà wọn kì í ṣe pé bóyá kò sí sálàfù wọn kì í ṣe pé káwá bẹ̀rẹ̀ wà sí kẹmọ̀ká kùránì ẹni kan wá ń bẹ nínú tírà al-Khatib al-Baghdadi al-Khatib al mú asaru kan wá ń bẹ ipe àwọn sọ̀hábà ipe tí bá jòkó láàrin ara wọn افتتحوا يعني إذا إذا اجتمعوا قرأوا القرآن aw ta'allamu al-ilma aw qara'u al-Qur'an sọ̀rọ̀ mi wà ń lò yíyún pípé ẹ̀rí nù bẹ́ẹ̀ sì ni ẹ̀rí nù kò tiẹ̀ lọ bẹ̀ rárá pípé táwọn sọ̀rọ̀ àbàtàn bá kó jọ níta máa ń ṣe ta'allamu al-ilma wọn kẹ́kọ̀ọ́ ìmọ̀ láàrin ara wọn àbí kan ka al-Qur'an láàrin ara wọn ó yàtọ̀ sí pé bóyá tó bá fẹ́ bẹ̀rẹ̀ tó bá fẹ́ bẹ̀rẹ̀ kéwú àbí tó bá fẹ́ bẹ̀rẹ̀ wáàsí wọn àkọ́ka al-Qur'an ọ̀jọ̀ra wọn rárá sheikh bakra buze wọn wá sọgbà tí kìnìún yẹn bẹ̀rẹ̀ kódà wọn ní nínú inú inú kọ́rùnù yìí yẹn ni pé sẹ́ńtúrì ìtàlù lọ́wọ́ yìí wọn nínú ọ̀rọ̀ bẹ̀rẹ̀ tó pé kìnìún yẹn kò ní ẹ̀rí kan látọ̀dọ̀ àwọn sọ̀hábà àbí látọ̀dọ̀ àwọn tàbí àbáwọn tàbí tàbíyìn kí wọ́n bá ti fẹ́ bẹ̀rẹ̀ lẹ́kṣọ̀ fún àwọn kọ́ ka alukuran bẹ́ẹ̀ ni ó ní tánàbí tiẹ̀ mọ́ àǹkà tó bá fẹ́ bẹ̀rẹ̀ lẹ́kṣọ̀ kútùbà tó bá fẹ́ kútùbà rẹ̀ àbí ọ̀rọ̀ tó bá fẹ́ sọ fáwọn يدي kánà yaqra'u khutbatal haja bayna yaday hajatihi so n tí a lè sọ̀rọ̀ sọ́lá ọmọ ìṣe lélẹ́ yìí so ká máa ka kuraani níbẹ̀ rẹ̀ kíní tíra mo ti dá kọ́lẹ̀ kan wọn tíra àwọn náà wọn kọ tíra wọn pè ní bidawul qurra wọn tó dá yẹn náà sí lọ́tọ̀ ní Sheikh Bakr Abu Zayd lẹ́yìn náà gbọ́dọ̀ àwọn afáàná tó ń bẹ̀rẹ̀ kẹtẹ́ nípa náà lọ síbẹ̀ kébé dé àná pé kò sí sálàfù kan tí máa ń ṣe so kéèyàn jìnnà sí ẹni tó bá máa ń ṣe o so wallahu a'lam. نعم السلام عليكم وعليكم السلام Which time is Subuhi time? Please kindly remind us when the time change on every solar. Ah, ẹ máa listen sí àwọn tó bá máa ń sọ ètò lórí irun kábọ̀ tó ẹ́. wọ́n dàbí last question ní àmì kan ìdásíkò wà lẹ́dẹ̀ so ká máa ń mọ̀ pé ọ̀rọ̀ àsìkò oorun. Pula kó sendiri ṣe léèrè báyìí. báyìí kọ́ máa gbọ́ bẹ́tẹ́ tó máa ń gbọ́ tẹ́tẹ́ àbí. níta bá ti ń gbọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ já máa ń gbọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ sọ ẹ dákun. wọ́n ṣe ní rédíò wọ́n ṣe ní so báwọn kan gbà sínú But àbọ̀ àsìkò àṣùbà nìsín láti nǹkan bíi bóyá ní five minutes to àsìkò àṣùbà ti tó kí báyìí. sọ wọn lọ àwọn Assalamu alaikum. Wa alaikum assalam. Apart, please explain the way how to be free. Okay, bọ́n ṣe máa ń gbẹ́ sàárè. Gbígbẹ́ sàárè wọ́n ń pè na gbígbẹ́ sàárè wọ́n ń pè kíníkan ní láhàjì wọ́n sì pè kéèkan ní àṣàkó ṣàkó ni pé kéèyàn kàn falẹ̀ ya ìyẹn lọ gbajúmọ̀ ní ọ̀dọ̀ tí wọ́n yà yìí yẹ kàn gbẹ́ ilẹ̀ lọ gbúdúgbù ẹ̀sìn gbé òkú sí i. àmọ́ ìtọ́ wà nínú súnà ní sọ̀rọ̀ sọ́lá gangan òun ni láhàd ìpínlẹ̀ ìgbà tó bá falẹ̀ ya tán wọ́n ṣẹ̀ wá gbẹ́ yàrá kan síwájú rẹ̀ ìgbẹ̀nu wa páàkì òkú sí wọ́n wá di ògbò yìí ẹ̀rí kẹ́tó lè máa rí kẹ́nìkan lóun ya wòlíì irọ́ òkú kan tó ya wòlíì òní síbi eléyìí torí pé kí ni ẹ ti páàkì ẹ ẹsẹ̀ wá dí ìwájú yányán tòun ní jẹ́ láhàd pọ̀tù kì sọ̀rọ̀ ẹnu tí ẹ lè sọ lẹ́nu pé nípa kí n rí practical rẹ̀ wọ́n ṣe wọ́n ṣe máa ń gbẹ wallahu a'lam náà. onílẹ̀ ìbéèrè pé ọlọ́pàá ẹni tí wọ́n yẹ kan wò abẹ́tá máa ń yẹ kan tí bàbá yà yẹ wò àti wọn náà yẹ wò so so ti jáde kó ní sàlámà ní àkóso wa fẹ́ àti. anasa ọsọlám sọ ni wípé mẹ́ni tàkà hànà àwòtòkò hìnàlá òun fàkọ̀ kẹfàrọ̀ anábìyẹn ẹni tí wọ́n máa yẹ nǹkan wò fún abóhùnà ni bá yẹ nǹkan wò fún yàn tó ń ṣe kékeré pẹ̀lú ọlọ́run ọba ṣe kékeré pẹ̀lú ọlọ́run ọba so wallahu a'lam náà pé ìlú ìlú ìpè wàsí àti wíìlì ẹ̀tọ́ wà láàrin wàsí àti wíìlì wàsíyà wàsíyà àsọlẹ̀ ó lóun jẹ́ wíìlì but kí o ṣe wíìlì nínú Islam pẹ̀lú wíìlì táwa gbọ́ yéhun kò sí tó burú ń bẹ̀ òun náà ń pè ní wàsíyà àmọ́lá wàsíyà ta lè wà rèéfì àti sànẹ́bí clear rẹ̀ pípẹ́ ní tí ó bá ti jogún tó wà nínú ogún ọmọ ìyàwó èyàn kì í ṣe wà sí ìyà fún wọn o bóyá nìsín ìyàn ti lọ́mọ o ti níyàwó o níyà o ní bàbá ṣẹpẹ́ntọ́ jẹ́ àbúrò yàn kò lè lẹ́tọ̀ọ́ sí nǹkan kan mọ́nú ogún rẹ̀ kí wọ́n á wò pé ah, ẹnì yìí ń bá mi ṣe wàhálà ó wúlò fún mi gan torí ẹni yẹn kí wọ́n á wò á ah, tí n bá kú tán ilé mi di báyìí ẹ bá mi gbé fún àbúrò mi o sùúrù rẹ̀ yẹn torí pé òun ní kankan ní ogún tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àwọn gbogbo wa sí ìyá yẹn gbogbo yẹn ọdún one over three lọ ìdá kan nínú ìdá mẹ́ta tó kí tó bá da ogún yẹn sí mẹ́ta kò gbọdọ̀ kọjá ẹyọkan tó bá ti kọjá ẹyọkan wọ́n sọ̀pọ̀ ẹ̀ ní kún ní òdèdè ìdajì ẹyọkan náà ni wọ́n náà ni wọ́n dùn kó lọ jù bẹ́ẹ̀ lọ torí pé kí ni wọ́n kà kó ni wọ́n fẹ́ ṣe jàǹbá fún àwọn tí wọ́n jogun ọ̀fẹ́ kan jogun rẹ̀ nù so náà ni kọ́dà anábì tó sọ pé wọ́n sólù fún kẹfì ẹni tó fẹ́ sórí rẹ̀ gẹ́tọ́ wá bá anábì gan anábì ni áá wọ́n tọ̀dù nínú tó pọ̀ ah, bóòlù ṣe lè fẹ́ fún èèyàn ní wọ́n tọ̀dù nínú wàsíyà tó fi tú over three kalẹ̀ fáwọn mọ̀lẹ́bí rẹ̀ ìyẹn náà pọ̀ so òun ni pé ẹni tí ó bá ti jogún àti ń ṣe wíìlì fún amọ́rú wíìlì tó gbajúmọ̀ lọ́nà tiwa kíkẹ́ ọmọ mi ìgbà fún ní nǹkan báyìí ọmọ báyìí àkọ́kọ́ ọmọ mi máa ń fún ní nǹkan báyìí àbí ọmọ mi tí mo bí kẹ́yìn lọ́wọ́ fún ní nǹkan báyìí àbí eh, ìyàwó mi ẹlẹ́ẹ̀kejì lọ́wọ́ fún ní nǹkan báyìí àbí ìyàwó mi àkọ́kọ́ lọ́wọ́ fún ní nǹkan báyìí kò sí sí jẹ́wọ́ àwọn tí yẹn bá ṣe bẹ́ẹ̀ tó bá kú nínú Islam wọ́n kàdá gbogbo ẹ̀nà ni wọ́n gba gbogbo wíìlì ọ̀dà ni pé ó sọ tí ẹni bá fìlì kọ́ wíìlì ni náà ni gbogbo àsọ́lẹ̀ tí yẹn bá ti sọ́lẹ̀ tó bá ti takò fi ọlọ́run àbófin ànábì ẹgbàdà lónìí bí ẹnìkan fẹ́ kú nìsín wọn ni ẹ̀dá kò ti bá ti kú kẹ máa roka láti ìjọ àkọ́kọ́ ìjọ kẹjọ kẹ máa roka ní o ọmọ tí o bá roka kò ní dá fún o ní kẹyìn à irọ́ lẹ pa bàbá yóò dá fún mi ẹni roka fún yín so irú yẹn kìí ṣe àsọ́lẹ̀ nìyí o àsọ́lẹ̀ tó takò òfin ọlọ́run ọba ni wallahu a'lam. onídàgbà ìbéèrè pé ẹlẹ́kùn tí àwọn ọwọ́ àwọn kìlì bá tẹ̀ wọ́n wá ní pé àwọn pààyàn àyàfi pé ẹ̀ ṣe ẹ̀sìn àwọn pé bẹ́ẹ̀ bá pé ìlú ṣe bẹ́ẹ̀ bá sọ bẹ́ẹ̀ fún ẹ ṣé ẹ ti kó islam náà. ọ̀rọ̀ yẹn kó islam irú rẹ̀ ṣẹlẹ̀ sí Ammar ibn Yasir gbà tó gútán ó ti fara lọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam anabi ni kayfa wajadta qalbak bóòlù ẹ̀mí ẹ̀ ṣe rí gbà tó ń bú mi hun ó ní a mutma'inna bil iman lẹ́nu mi iman kún bẹ́ẹ̀ ni o mi kàn ń wuli rí àwọn ni anabi ni o ṣe dáa wa in aada fa'ud tó bá tó tún ọ mú tani o tó tún bú mi ipe tẹ̀kíyà yẹn pé kéèyàn tányàn ògbọ́dọ̀ ju ọ̀rọ̀ eré àwọn lọ amẹ́ríkà mọ́ nísìn wọ́n ní ọya fẹ́ríbalẹ̀ fún ọ̀tà yìí fẹ́ríbalẹ̀ fún àgbétọ̀ bá fẹ́ríbalẹ̀ fún ọ̀tà yìí àpọ̀ àjẹkọ̀pọ̀ o iṣẹ́ nìyí hùn kan pọ̀ ìpè àpọ̀ àbẹ́yà bóyá àwọn kan wá dé ìsìn ayọ̀ bọ́ sí wá ní ọya kọ́ mọ́ bọ́mọ̀ rẹ láti pọ̀ à pa mímọ̀ náà والموت خير للفتى من أن يعيش عيش البهيمة akéèyàn kú ọdọ afọ mi nẹjú kọ mo wá sẹni nísẹni ẹranko lọ kí ni yóò ní kú tẹ́lẹ̀tẹ́lẹ̀ àbí wọn gbé mọlẹ lọ́wọ́ wọn ya pa pa wọn pa gbogbo àwọn ẹni wọn ya mọ pa ẹni yìí wọn ni wọn ni wọn pa mí ní tí n bá pa lè mí nàbí wọn pa ẹhẹn wọn ọbẹ kú wọn pa ẹni ẹlẹni kẹ pọ wọn nà wọn pa ẹni gbogbo tó bá ti ní ń ṣe pẹ̀lú ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ kò wọlé kéèyàn ni wọ́n jẹ mí ń pa àbí tó bá ti ní ń ṣe pẹ̀lú iṣẹ́ kò wọlé kéèyàn ni wọ́n jẹ mí ń pa nínú ẹ̀tọ́ ọlọ́run orí bẹ́ẹ̀ tọ́ ọlọ́run ọba ni àbí tó akọ́rọ̀ ìrí àwọn lásán bá ní onímọ̀tọ̀ nǹkan mi tó yẹ pọ́tọ̀ sí ní tó sì wà ní inú rẹ̀ inú rẹ̀ ni ọ wà nínú ọ̀rọ̀ ìnáwó عمار ibn Yasir ti والله wallahu السلام عليكم وعليكم السلام. alaikum assalam. oníbẹ̀rẹ̀ ìwé pé tẹ́ ẹ bá sùn lọ sí ìlú àríyìn tẹ́ ẹ bá dìde tẹ́ ẹ lọ pa àti ẹ bá pa tán ṣé ìjẹ́ ọ̀sìn kí òun ti tẹ́ ẹ kí òun lẹ́yìn oṣù máa kọ̀tínú ni àbẹ́yẹ̀ oṣù tó ní yé ejò ejò ejò ejò yé ìbámugi ìbámugi tó o bá ti sì yí ohun tó tó kọ̀ kan rí ọ̀pá mú oyè gbọ́ pakalẹ̀ wá ti ń bẹ lẹ́gbẹ̀rún ti mọ̀ pé jòmọ̀ wá sí àwọn àárín ilẹ̀ ẹ̀fà ti wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tó bó ṣe rí báyìí o sì mú o sì rọra àárín o sì sá mọ́ kú o sì rí kó ti kú máa bá rùn rẹ lọ. àmọ́ tẹ́yìn bá ti kẹ̀yìn sí kíbla òun ti já tó epo lé orí kẹ̀yìn òun ti já wallahu a'lam. assalamu alaikum. wa alaikum assalam. ẹ ò fi àwọn ilé ìlú kí ni ṣẹlá ìsìlámù sọ pé kákóńtà ìpolongo ní ìṣíjú àti ìtọ́wà ní ìdájọ́ ìṣọ́gbà rẹ̀. nípa kíkọ sí ara mọ́tò òun bóyá bíi kí òun kọ pé kábìlì mọ̀ pé mọ́tò mùsùlùmí lélẹ́yìí bíi àwọn la ilaha illallah muhammadu rasulullah tó máa ń kọ òun. so wallahu a'lam mi ò rí ní nǹkan tó burú ní tí kàńkàn parẹ́ wà mọ́ òkè tó burú ni èyí tí ara lé òun ni kéwọn kọ Allahu Muhammadu tó àbí lámì sáásá àtìní kankankan irú eléyìí wọn ẹ kí o jìnnà sí i kódà ibo sẹ́kù tèmi ni wọ́n sọ kàtíkórígálì ni wípé tí wọn bá kọ Allahu Muhammadu sáré ògiri tó wá ṣe pé èròǹgbà rẹ òun ni pé Allahu Muhammadu pé gèdè kan náà ni wọn à pé yóò lè sọ̀rọ̀ di kèfèrí o àwọn tí wọn fẹ́ kọ́kọ́ kílíà pé la ilaha illallah Muhammadun rasulullah kọ́ máa ní orújú kankan nínú tòbí sẹ́kù tèmi ṣe sọ́nù fatiwa nù sókè ọkọ̀ báyà wallahu ya'simuka minan nas sàràmọ́tò sí ìyàtọ̀ tó burú ń bẹ̀ tó kò sí ìyàtọ̀ tó burú ń bẹ̀ ẹ tó fi kíní kan kún ẹ̀hẹ́n kí wọ́n ya pósítà kí wọ́n kọ́ a kúránì sí pósítà democracy àwọn ẹ̀ka bẹ̀rù ọlọ́wọ́n bá wọn pósítà òṣèlú ṣé ọbẹ̀ ṣe é ṣẹ̀rí àlọ́bẹ̀ ṣe ni ẹ́ ẹ mọ̀ ní ká mọ̀ táwọn èèyàn jẹ́ ó wí láwà ní sínú pósítà tó yẹ pé ìwù ìwà ìṣù ní mẹlẹ́nu rẹ tó fẹ́ ṣe fáwọn èèyàn tó ẹ mọ̀ jẹ́ ká mọ̀ táwọn èèyàn jẹ́ tó nítorí bá fẹ́ lọ bó bá ṣe lọ bó bá ṣe bó bá wọ́n mọ̀ ń yànyàn ni wọ́n ní la tas'al má béèrè fún fún fẹ́jẹ́ bọ́ọ̀bù náà kí ẹ̀yàn mi ẹni máa ń pa mí tí máa ń gbọ́ rédíò wọ́n ń pè ní ṣe ń ṣe ló ṣe é ha so ní pé anábì ni má béèrè fún ìmọ̀ràn àṣẹ gọ́vùnà president má béèrè fún náà ni ẹ̀rẹ́rẹ́ nìkan tó gbẹ́sìn yé kẹ́ bá láàrin rẹ̀ wọn ẹni tí ẹ̀sìn bá yé ẹ̀ lè bá nínú tí ń jẹ́ òṣèlú tẹ́sìn bá yé o ẹ lè bá anábì ni ẹ má béèrè fún anábì tó bẹ́ẹ̀ lè béèrè fún ọlọ́wọ́n ọ̀dà ọ̀dà ni àwọn tó apá rẹ̀ ni wọ́n yàn ọ́ òǹkà ọlọ́wọ́n ràn lọ́wọ́ lérí rẹ̀ so wallahu a'lam subhanaka allahumma wa bihamdika wa ashhadu an la